gbogbo ẹ̀yin ọmọ Yorùbá ẹ̀yin ọmọlúàbí ẹ̀yin ọmọ tòótọ́ tí ẹ̀ ń wò wá káàkiri àgbáyé nínú ìrìnkèrindò wa lórí ọ̀rọ̀ Odùduwà nation lórí ọ̀rọ̀ bí ọmọ Yorùbá ṣe máa bọ́ lóko ẹrú òun la bá wá sí ìlú Oǹdó Ẹ̀kímògún Ọmọlúkà lórúkọ tèmi ń jẹ́ a wà nílùú Oǹdó sìn àwọn ọ̀dọ́ tí ọ̀rọ̀ yìí ká lára àwọn ọ̀dọ́ tí ọpọlọ wọn pé tí wọ́n kàwé ṣùgbọ́n tó jẹ́ pé pẹ̀lú gbogbo ìwé tí wọ́n kà ìyà ló ti bẹ̀ jáde ibẹ̀ láwà lọ́wọ́lọ́wọ́ yìí láti wá bá wọn ṣe ìpàdé àti láti ta wọ́n jí láti create awareness tá à ń create pé ókè o bí ibi tọrọ dé dúró yìí o a gbọ́dọ̀ a gbọ́dọ̀ bọ́ lóko ẹrú awo má gba nọ́mbà yín a gbọ́dọ̀ bọ́ lóko ẹrú Ah. kí ni àlàyé tẹ̀ ẹ ṣe fún mi sí. yóò wá ní a àlàyé láti sọ. ẹ máa sọ ẹ máa sọ mò ń bọ̀ so ẹ̀yin tí ẹ ń wò wá káàkiri àgbáyé ọmọlúkà lórúkọ mi lẹ́ẹ̀kan sí ìlú Ondo la wà yìí láti create more awareness ẹ jẹ́ ká máa rí kọ́mẹ̀ntì yín kẹ́dẹ̀ máa sọ bí tẹ́ ti ń wò wá fún àwọn èèyàn wa kán lè gbàgbọ́ yìí pé ẹ̀yin ọmọ Yorùbá tẹ́ wà lókè òkun gan ẹ ti ṣe tán o ẹ ń pariwo fún wa pé ẹ fẹ́ wálé ẹ máa fi kọ́mẹ́ǹtì yín síbẹ̀ kẹ́jẹ́ ká máa rí kẹ́dẹ̀ máa bá wa ṣí ẹ mẹ́sẹ̀jì yẹn kí àwọn èèyàn lè rí a ti ṣe ìpàdé a ti ṣe ìpàdé a dẹ̀ ti sọ̀rọ̀ àsìkò eléyìí tá a fẹ́ ṣe a fẹ́ fi a fẹ́ gba ìbéèrè lọ́dọ̀ wọn ká dẹ̀ dá wọn lóhùn pẹ̀lú àwọn ikọ̀ tí a jọ rìn wá síbí lẹ́ni kódà màmá wa kan wà níbí tí wọ́n jẹ́ olóyè nílùú yìí nílùú Oǹdó yìí àwọn ni ẹ̀ ń wò yìí láti Sunday Ayọ̀délé láti Dubai ẹ káàbọ̀ Adé Abdulaziz Hyman Stainless láti Italy ẹ káàbọ̀ Olúṣọ̀gá Matthew Ẹniọlá èèyàn mi pàtàkì àwọn ti kó ìkíni yẹn tá a jọ ń ṣiṣẹ́ Oòduà takuntakun mo kí ẹ náà you are welcome so tí ẹ bá ṣe ń wọlé ẹ máa bá wa fi láìkì sí i láì fi àkókò ṣòfò mo ní àlejò kan síbí lára àwọn ọ̀dọ́ tí wọ́n tún jẹ́ bàbá fún wa tó dẹ̀ jẹ́ pé wọ́n fi ń tó wa létí pé ní tí à ń kojú inú wọn ò dùn wọn àwọn ní ẹ̀ ń wò yìí ẹ dárúkọ yín fún gbogbo ayé kan rí yín. Abíọ́lá Ọmọ́táyọ̀. comrade Abíọ́lá Ọmọ́táyọ̀ kí ni ipò dìmú nílùú yìí. state chairman tricycle àwọn ni wọ́n jẹ́ olórí fún gbogbo àwọn tó fi kẹ̀kẹ́ márúwá ń ṣiṣẹ́ tricycle ní gbogbo Ondo state àwọn ni wọ́n wà bàbá ṣé ẹ ní ìbéèrè kan tẹ́ fẹ́ sọ lórí gbogbo nǹkan tá a ti ń sọ látàárọ̀ ṣé ẹ ní ìbéèrè tàbí ẹ̀kan ní àlàyé tẹ́ fẹ́ ṣe ẹ sọ̀rọ̀ sókè àwọn èèyàn ní kẹ́ gbóhùn sókè. mi ò tiẹ̀ ní kankan tí mo fẹ́ sọ ọ̀ alátìlẹyìn làwọn á ṣe fún eh, ẹgbẹ́ yìí sọ ọlọ́run á dẹ̀ gba ìtọ́ wa á gbà fún wa lọ́sìn ìyájú ṣé ẹ ti bá wa bá gbogbo àwọn àwọn ẹgbẹ́ yín ẹ sì bá wọn sọ̀rọ̀ wípé fúlàní wọ́n ti sọ̀rọ̀ náà di wa tán inú mi dẹ̀ dùn bẹ́ẹ̀ ṣe jẹ́ olórí àwọn ọlọ́kadà àwọn fúlàní arí wọn pé àwọn gan àwọn ní mọ́rúwá àwọn fúlàní arí wọn pé àwọn gan ti gbàjọba lórí ọ̀rọ̀ ọlọ́kadà wọ́n ṣe wọ gbogbo àdúgbò wọ́n lọ ń sọ̀vé ilẹ̀ ni wọ́n fẹ́ mọ ibi tí ilẹ̀ wá dé ọjọ́ tógun bá délé àwọn náà máa gbá àwọn èèyàn wọn káàkiri ẹjọ́ ìrànlọ́wọ́ lè ṣe fún wa lórí ilé àti sọmọ èèyàn kọ́ máa gbọ̀kadà Haúsá mọ́ kọ́ máa gbọ̀kadà Fúlàní mọ́ kí ni ìrànlọ́wọ́ tẹ́ lè ṣe fún wa ìrànlọ́wọ́ tá a lè ṣe pọ̀ because àwa náà ti sọ fáwọn èèyàn ìpé àwọn aṣáyà afẹ́lé wọn pa so anybody gbogbo àwọn èèyàn kò ní kálukú kan wà tàlàd hmm. bẹ́ẹ̀ ni because àfẹ́ ọ̀kadà wọn o lọ́dọ̀ wa báyìí sìn àgbà haúsá lọ́dọ̀ wa better lọ́dọ̀ wa lọ́dọ̀ tiwa àgbà haúsá wọ́n wá bá wa mo dẹ̀ ní eh, kò jọ́ ẹ lè bá wa ṣiṣẹ́ ẹ máa lọ tó hmm. àwọn ọlọ́kadà báyìí sì ìrànlọ́wọ́ tá a máa ṣe ni pé àwọn tó tún jẹ́ ọ̀gá àwọn ọ̀gá àwọn ọlọ́kadà ìgbésẹ̀ táwa ń gbé lọ́wọ́lọ́wọ́ báyìí nìyẹn kẹjú bá wọn gbé ẹjọ́ gbé ká lè lé àwọn pípé ká lé wọn kọ́ má gba ọlọ́kadà láàyè haúsá láàyè kó sọ̀kadà mọ́ kọ́ má gba wọn láàyè mọ́. ìgbésẹ̀ táwa fẹ́ gbé nìyẹn báyìí. ẹ ṣe bàbá mi láfikún gbogbo ẹ ó fi dá mi lójú pé bí Yorùbá ṣe fẹ́ dá dúró yìí láti inú ọkàn yín lè fi support. láti inú ọkàn mi ni dé ọkàn mi gbogbo ara mi látòrí mi títí dé àtẹ́lẹsẹ̀ mi mo fi mo fi mo fọwọ́ sí mo dẹ̀ fẹsẹ̀ sí mo fara sí gbogbo ara sí. ẹ a fẹ́ lọ sọ́dọ̀ màmá wa torí àwọn náà wọ́n ní láti lọ mójútó business wọn padà tẹ́ bá wo bí àwọn èèyàn wa wọ́n jókòó àwọn míì ń sọ̀kalẹ̀ àwọn míì ń bọ̀ lọ́nà tí àwa bá ṣe ìpàdé ah, màmá a kí yín màmá mi àgbà yín àdálẹ́ o ẹ̀yin náà ti gbọ́ gbogbo àlàyé tá à ń ṣe látàárọ̀ kí ni àmọ̀ràn yín fún gbogbo wa. kò jẹ́ tuntun sẹ́mi ẹ ti wá bá mi lẹ́ àti àti ríra lẹ́ẹ̀kan àti rí ilé òye bàbá òpótù. níwájú pálásì. ìyí pé kí la fi jàǹgbára jà la máa fi jàǹgbára jà ajáyé ọmọ bíbí yorùbá ni wá báyìí àjàyè la máa fi jàǹgbára gbà àjàyè màmá àwa ò ní jagun bógun lọ àjàyè la máa fi jàǹgbára gbà àjàyè. ẹ ti gbọ́ bẹ́ẹ̀ yẹn gbogbo ẹ̀yin ọmọ yorùbá tó wù wá. àdúrà wa sí Oòduà ni pé àní bógun lọ. àwọn mọ́là àwọn wèrè wọ̀nyí ní kó wa lẹ́rú. gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ta ti ń sọ̀bọ̀ látẹ̀kan òpè èèyàn nìkan ni òye. àwa ń gbé atarodo à ń gbé dàgídàgí à ń gbé láńbó kò sí nǹkan tá à ní nílẹ̀ yorùbá wa yìí nílẹ̀ oòdùà wa yìí. ẹ dárúkọ gbogbo iṣu tẹ ní lóńdó tó ń jẹ fún wa gbogbo ẹ bẹ́ẹ̀ láti sùn. àní ewùrà àní dàgídàgí àní àlọ àní Etu. àní ṣuṣu ànẹ́kọ̀kọ̀ Ghana atc so kò sí nǹkan tá a ní kò sí nǹkan tá a lè fi ṣẹ̀rù bà wá àwa tá a jẹ́ ọmọ bíbí Oòduà ní ká má jẹ́ ká bẹ̀rù ibi tí ẹ̀rù kò sí àwa kì í ṣẹgbẹ́ olè tíṣẹ́ bá ti yá ó yá ni iṣẹ́ bá ti yá ó ti yá ó ti yá ni so kò sọ̀rọ̀. ẹ mọ́mí iṣẹ́ tí wàá bá wa ń sọ fáwọn èèyàn ìyẹn ni kókó tẹ́ bá wa ń sọ fáwọn màmá àwọn màmá wa wípé àwa ọ̀la yìí yìí o pé wọn ò mà gbọ́dọ̀ pa wá tán pé Yorùbá fẹ́ bọ́ lóko ẹrú ṣe ti bá wa sọ fún wọn. gbogbo wa la ti mọ̀ pé a fẹ́ bọ́ àfẹn tó bá jẹ́ ọmọ àlè ilẹ̀ Oòduà nìkan ló kù gbogbo púpọ̀ nù wa ti mọ̀ pé ó yẹ ká gbara wa sílẹ̀ lọ́wọ́ àwọn amúnisìn kó ní mm. bàbá ẹ̀ lọ oníkálukú dọ́mú ìyá ẹ̀ bẹ́ẹ̀ni ọlọ́mú dọ́mú ìyá ẹ̀ gbé ṣe rí gbogbo àwọn ọmọ Yorùbá tó wà lókè òkun tó ń kóra wọn jọpọ̀ lóríṣiríṣi àwọn bíi ìfìmọ̀ṣọ̀kan yorùbá lórílẹ̀‐èdè france àwọn bíi yorùbá world congress ní orílẹ̀‐èdè ireland àwọn bíi yorùbá world assembly lamẹ́ríkà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ làwọn yorùbá one voice gbogbo wọn ló dìde tó ń jà takuntakun lórí ọ̀rọ̀ yìí kí ni àmọ̀ràn yín fún wọn torí yorùbá ní àjèjì ọwọ́ kan ò dórí àìrìnpọ̀ ọmọ ejò ó máa ń jẹ ejò níyà ni kí làmọ̀ràn yín fún gbogbo wọn kẹ́dẹ̀ bá mi tún fàdúrà tí torí wọ́n ń gbìyànjú. àmọ̀ràn mi sí wọn ni pé ká jẹ́ kí n wá ṣe ọ̀kan Hmm. tí màá wá bá ti ṣọ̀kan ká má dẹ̀ ṣe lè ní pé tí mo bá mọ́kọ́ roko màá roko sí àkàtà ara mi hmm. kì í ṣèmi ni mo fẹ́ jà fún báyìí kì í ṣẹ̀yìn lẹ fẹ́ jà fún a fẹ́ jà fún orílẹ̀-èdè kí màá wa kó jẹ́ ọ̀kan kí ìbúra wa kó dẹ̀ dájú kí ìbúra wa dájú hmm. gbogbo àtìlẹ́yìn tí àwọn tán dẹ̀ jẹ́ olórí wa tán bá ní fún wa a lè sọ pé a lólórí because àwọn náà ní àwọn tá a sọ pé lórí ìwà àwọn náà ní hmm. àmọ́ òkùn ó kọ lọ́hùn hmm. àwọn náà nìyẹn òkùn ó kọ lọ́hùn ẹ̀tọ́ wa tá a fẹ́ jìjàmbára yìí kí ìmọ̀ wa kó ṣe ọ̀kan káfíìmọ̀ ṣọ̀kan pẹ̀lú àtìlẹyìn gbogbo nǹkan tó bá ní ẹni tó bá lóṣù ẹni tó bá lájẹ ẹni tó bá lóògùn kógó jáde káfi gbára wa ní ìjàmbára nìyẹn ẹni tó bá lóṣù ẹni tó bá lájẹ ẹni tó bá lọ́gbọ́n ẹni tó bá lóògùn kákó jáde ẹ máa bá mi láìkẹ́ lọ́ọ̀bù ẹ̀ mọ́ mi ń sọ̀rọ̀ ọ̀rọ̀ náà sọ yìí o kákó jáde ká fi gbara wa sílẹ̀ lóko ẹrú ìmọ̀ràn mi síwájú ni pé ní gbogbo orílẹ̀-èdè tá bá ti dìde tá bá ti fẹ́ jàjàǹgbara yìí olódùmarè àdúró tì wọn olùwà dúró tì wọn orí bàbá dúró tì wọn orí ìyá dúró tì wọn ìṣẹ̀dálò òdùwà tì wọn á ajẹ́ká jagun ajẹ́ká ja ogun yìí lájà ṣẹ́gun lájà ṣẹ́tẹ̀ ogun àwọn wèrè wọ̀nyí ò ní borí wọn wọn ní lè rí wa kó lẹ́rù ẹ̀yin náà tẹ̀lé ń káàkiri ẹ̀ní rìnnà kópa ẹ̀ní rìnnà kára tẹ bá ti ń lọ láyọ̀ bẹ́ẹ̀ lẹ́ẹ̀ máa bọ̀ láyọ̀ dágìrì ò ní dá yín àdúrà mi sọ́lódùmarè nìyẹn. ẹ ṣeun màmá mi ah, bó ṣe rí ni ẹ gbọ́ yẹn ẹ bá wa pín ètò yìí òsífò Felix láti USA ó ní okúṣẹ́ o ọmọ Odùduwà tòótọ́ ẹ ṣe èmi nìkan kọ́ mò ń rìn gbogbo wa tá à ń rìn la wà ń bí ẹ máa kí gbogbo wa papọ̀ ọmọ ìkànnìmínì ẹ̀yin náà àkìyín ìpè ẹ ṣe ẹ̀kọ́ àdúrótì kí n tó lọ sọ́dọ̀ kọ́dínétọ̀ ẹni tó bá wa mójútó ìrìn ní ìlú Oǹdó níbí kí n tó lọ sí ọ̀dọ̀ àwọn náà lẹ́ ń wò yìí kí n tó lọ sọ́dọ̀ wọn mo fẹ́ gbọ́ mo fẹ́ kí bàbá wa yìí náà kán bá wa sọ nǹkan kan tàbí méjì lórí ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí ṣé ẹ ṣetán láti jà láti gba ilẹ̀ Yorùbá sílẹ̀ abẹ́ ń bẹ̀rù ẹ ṣetán láti gba ilẹ̀ yorùbá sílẹ̀ ṣé mo pa àwọn baba ńlá wa ti fail àwa náà dẹ̀ gbọ́dọ̀ fail ẹ ṣetán láti dìde fúnlẹ̀ yorùbá ẹ dẹ̀ ṣetán láti sọ fáwọn èèyàn pé yorùbá fẹ́ lọ ẹ dẹ̀ ti gbọ́ nípa petition tó ń bọ̀ lọ́nà yìí ẹ ti gbọ́ nípa petition yẹn látọ̀dọ̀ yín èèyàn mélòó lẹ lè bá wa convince kan sign petition yẹn. látọ̀dọ̀ mi gbogbo èèyàn tí mi mọ̀ mo sì ń sọ fún kí kí wọ́n bá wa dìde sí petition yẹn kó bá wa bọ́wọ́ lù kí alùdílẹ̀ lè wà. so ẹ ṣeun bàbá mi ọlọ́run á dúró ti gbogbo wa mo fẹ́ padà sọ́dọ̀ dádì wa yìí bàbá gbogbo n tà ń sọ látàárọ̀ lẹ ti ń gbọ́ gbogbo àwọn tó dé ẹ̀yin tẹ́ ń wò wá ẹ bá wa pín ètò yìí information yìí ṣe kókó torí ah, kí ṣe gbogbo ìlú la lè dé ọ̀pọ̀lọpọ̀ ló máa rí wò tó jẹ́ pé bí ló ti máa wò tádẹ̀ wà convince tádẹ̀ yìí lọ́kàn padà pé ah lóòótọ́ dẹ̀ ni ó yẹ kí n jà fún ìran mi o ó yẹ kí n jà kí n gba Yorùbá sílẹ̀ o wọn ò gbọ́dọ̀ kó mi lẹ́rú o ẹ bá wa pín ẹ ṣí ẹ jẹ́ kó lọ káwọn èèyàn lè rí wò bàbá ẹ ti gbọ́ àlàyé tá a ti ṣe inú ìpàdé wa látàárọ̀ kí lẹ rí sọ sí. ìpínlẹ̀ Yorùbá ò ní bàjẹ́ o. àmín orílẹ̀-èdè Yorùbá. orílẹ̀-èdè Yorùbá ò ní bàjẹ́ Eh, inú mi dùn ní akitiyan àwọn nǹkan tó jáde yìí ìgbésẹ̀ tá a fẹ́ gbé àti ìjàngbara ilẹ̀ Yorùbá tá a fẹ́ jà yìí kí Ọlọ́run kó gbà fún wa ṣe. now eh, ẹ má bínú pé mo fẹ́ sọ ọ̀rọ̀ kékeré kan kí n tó bẹ̀rẹ̀ ọ̀rọ̀ mi náà mo rántí ìjà kan ní ìlú méjì kan. Hmm ìlú tí bóyá kí n dárúkọ bóyá kí n má dárúkọ ẹ. ẹ dárúkọ kò sí nǹkan tó ẹnikẹ́ni fẹ́ ṣe. ìlú yẹn ni Ifẹ̀ àti Mọdákẹ́kẹ́ gbogbo wa náà la mọ̀ sí. Mm. mo jẹ́ ọmọ bíbí ìlú Mọdákẹ́kẹ́ ọmọ Ifẹ̀ àti Ifẹ̀ àti Mọdákẹ́kẹ́ ìgbà ogun yẹn ẹ̀tọ́ tá ń jà fúnfẹ́ farajọ ilé náà tá fẹ́ ṣe náà nígbà rẹ̀ wọ́n hmm. ní àlè dádé wọ́n lé a le ní local government àbíà wáyé tá a lè ní local government tí Ifẹ̀ ti ní local government méjì Mọdákẹ́kẹ́ o ní local government ẹ̀sọ́ ẹyọ kan ìjà yẹn bẹ̀rẹ̀ àfàásí àmọ́ bọ̀ ṣùgbọ́n a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé nígbà yẹn bá a ṣe ń kóra jọ náà nígbà yẹn pé báwo la ṣe làwa náà ṣe máa ní local government ni luwa na. bọ̀dà á ń jẹ́ kó yí àwọn kan wípé ìwọ́tẹ̀rù bá ń bà padà sínú ilé ẹ̀ wọn ò fagídí mú ẹ o mọ̀ wá ìwọ tó bá lè dúró kó dúró abẹ̀rẹ̀ sọ́ọ̀gù yẹn gbà yẹn ṣùgbọ́n Ọlọ́run gbà fún wa ṣe adẹ́jà ìjà yẹn àwọn tó ń sojo àti àwọn tó ń wòran tán ò sí ní sọ́ọ̀gù yẹn àti àwọn ìgbèríko àwọn ló ń bá ìṣẹ̀lẹ̀ yẹn lọ́jù ṣùgbọ́n Ọlọ́run dẹ̀ gbà fún wa ṣe àdẹ jàjà yẹn àjàlájà ìlórí. àgbà ìtọ́ wa kó ṣe ká gbà á àgbà á lónìí kọ́ báyìí ṣùgbọ́n Ọlọ́run fún wa ṣe. náà ó ní mo fẹ́ẹ́ fi rọ gbà wá tá a wà níbí báyìí tá a kóra wa jọ àti àwọn tá a fẹ́ mú wá ká sọ ká máa sọ fún wọn pé ǹjẹ́ wàá dúró ìṣe kó dédà mé àárín méjì kó sọ pé ẹ̀rù ń bà ẹ́ kò dẹ̀ sí ọ̀dàlẹ̀ àdẹ̀wá ọ̀dàlẹ̀ àbí pé bóyá ó dé sí ibì kan àbí bóyá ọ̀nà wa sọ ara ọ̀rọ̀ ara wa káàkiri pé àwọn yìí ó ẹ wo ṣebá ṣebá ṣebá àfi àwọn yẹn ẹni tẹ́ ẹ bá fẹ́ pè wọ ẹgbẹ́ yìí ẹ jẹ́ kó mọ̀ pé mọ̀mọ̀ dalẹ̀ wọ́n dalẹ̀ o ṣọ́jọ́ ìṣọ̀kan àrọ́wà tó kọ̀ǹsà ní tèmi jù gangan ó ní ìṣọ̀kan ká gbọ́ra wa yé ká mọ̀ dẹ̀ dalẹ̀ ara wa o hmm. bẹ́ẹ̀ ni torí ohun tá a fẹ́ ṣe yìí ayífù kọ́mọ̀ ṣe ti ara wa gan kò sí gúrùpù téèyàn ń kójọ báyìí tí ọ̀dàlẹ̀ bá ti wà láàrin wọn kì í ṣàṣeyọrí ẹ̀ ẹ mọ̀ jẹ́ àdàlẹ̀ ara wa o tí ọba ti sí ilẹ̀ dídà a máa mókè ẹ mọ̀ jẹ́ àdàlẹ̀ ara wa rárá ntába tába sọ pé bíbá ẹ̀ là ń lọ ẹ̀já fọ́ọ̀lù ẹ̀ ní ọba sọ pé bíbá ẹ̀ là ń lọ kádọ̀ fọ́ọ̀lù ẹ̀ bẹ́ẹ̀ ó wù kókó wa lọ síbi tó bá ti wù ẹ̀ sìnbó kú ó kú torí a ti múlẹ̀ a ti dalẹ̀ ẹ̀rọ tó bá ti dalẹ̀ o ti dalẹ̀ nìyẹn kò tẹ́ mọ̀ jẹ́ ká dalẹ̀ o ẹ̀bẹ̀ tèmi á bẹ̀ wọ́n nìyẹn. ṣe àdúpẹ́ kí n tó lọ sí ọ̀dọ̀ àwọn bàbá wa tó kù àti coordinator wa níbí mo fẹ́ kí ok mo fẹ́ kí state coordinator wa kàn ṣàlàyé kékeré kàn bá àwọn èèyàn wa sọ̀rọ̀ lórí twenty twenty three ṣé wọn fáwọn kan múra báyìí wọn làwọn fẹ́ ṣe àwọn múra àwọn fẹ́ ṣe pírẹsidẹ́ǹtì ní twenty twenty three ẹ̀ eh, tí wọ́n bá ń tàn mí èmi ò ní tàn tí wọ́n bá ń tàn mí mi ní tanra mi mi ní tanra mi wọ́n ń tan eh, Fáyẹmí eh. wọ́n ń tan Arẹ́gbẹ́ṣọlá wọ́n ń tan Tinubu náà ń tanra ẹ̀ irú àwọn ò tan Tinubu Tinubu ló ń tanra ẹ̀ ah, Tinubu ń tanra ẹ̀ wọ́n ń tan Fáṣọlá wọ́n ń tan ẹrẹ́gbẹ́ àtàwọn kọ̀ọ̀kan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wọ́n á fún wọn ní tíkẹ́ẹ̀tì pírẹ́sidẹ́ǹtì kó má sáriwo so ẹjọ́ coordinator ẹ bá wa sọ̀rọ̀ ní ṣókí lórí ọ̀rọ̀ tí mo sọ yìí lórí election twenty twenty three ṣó yẹ kó wáyé tàbí kò yẹ ká participate tàbá ó tiẹ̀ ṣe é ṣe ká tiẹ̀ ti lọ before then. ẹ mo kí gbogbo wa o nípa bí ẹ ṣe sọ lẹ́ẹ̀kan pé ọ̀rọ̀ election ní nàìjíríà bí pa à ń tan ara wa jẹ ni tán bá dẹ̀ ń tàn wá kò yẹ ká tan ara wa ẹ mọ series of election tó ti ń ṣe ní nàìjíríà mélòó ló favour wa tá a bá ń ṣe election bẹ́ẹ̀ nípa kan sí orí olórí ni àwa tó ń sátẹ̀ láwọn olóṣèlú kan èérú kékeré wọn á lọ sábùjá wọn á lọ máa fi ṣàkàkọ owó wọn máa fún wa ní five thousand two thousand a dẹ̀ ń fi ẹ̀mí wa wewu fún wa ẹnájì tá a fi ń sátẹ̀lé wọn yẹn ẹ ṣe jẹ́ ká lò ó ká fi gba Oòduà nation. then tá a bá dẹ̀ ń sọ̀rọ̀ ti election ṣojú wa náà lọ ṣe ń bẹ̀ ẹjọ́ mo fẹ́ ká dáhùn ní ṣojú wa náà lọ ṣe ń bẹ̀ ṣé tó bá jẹ́ pé ojú wa náà lọ ṣe lóòótọ́ bọ́n ṣe ń sọ àwa náà lọ sìn ìlú náà lọ sìn kí náà para wọn fún torí ipò ojú wa kọ́ náà lọ ṣe ń bẹ̀ o àpò ara wọn náà pa sí bẹ̀ tá a bá dẹ̀ ń sọ̀rọ̀ pé ṣe ni ká gbé kándídéètì ní Yorùbá pé bóyá torí pé Fúlàní ló wà ń bẹ̀ ẹ̀rọ la pa o wọ́n ti design constitution Nigeria in such a way tó fi jẹ́ pé bí Yorùbá mẹ́wàá kan jẹ́ president léraléra kò lè favour Yorùbá o kò lè favour wa yorùbá tó bá wà lórí oyè ńbẹ tí ò bá fi ti fúlàní ṣe wọn máa yọ dànù so òun gan ò ní fẹ́ ṣẹ̀ wọ́n nǹkan tó ṣẹlẹ̀ nígbà tí bàbá wa Ọbásanjọ́ jẹ́ pírẹsidẹ́ǹtì nìyẹn tá à ń bú wọn ó ṣe pírẹsidẹ́ǹtì ọdún mẹ́jọ kò sí àǹfààní kan tó ṣe fúnlẹ̀ yorùbá kò sí bó ṣe fẹ́ daṣe láàrin wọn o làwọn ló wọ́n so design population yẹn tó jẹ́ nígbà tó máa ń claim pé population Kánò ju tèkó lọ ẹ̀rí pé rán ló wà ńbẹ̀ so kò sírò election tá a lè ṣe tó lè pè wá tó lè favour wa àdúrà mi dẹ̀ ni pé dẹ́ káwa gan ká ti múra wa ká ti lọ before twenty twenty three ní tó lè pé wa nìyẹn o so ọlọ́run á fún wa ṣe o gbogbo agbára tá a fi ń tẹ̀lé olóṣèlú ẹ jẹ́ ká lo agbára yẹn láti gba ilẹ̀ Yorùbá wa láti lè bọ́ ló kọ ọdún nìyẹn o bá a ní president síbẹ̀ bá a ní ẹ̀bọ́ ṣe bá a gbé ní vice president ọmọ yorùbá ni ìyẹn náà fi camouflage wọn gbẹ̀ kí lórí ṣe ń bẹ̀ ń sìn ẹ̀ so ẹ má jẹ́ àtànra wa jẹ́ o ẹ ṣe púpọ̀. ẹ ṣe mọ́mí wa òótọ́ lẹ ti gbọ́ yẹn gbogbo ẹ̀yàn ọmọ yorùbá kò sí election ní twenty twenty three kò tí ẹni sí nàìjíríà mọ́ before then yorùbá ti lọ àwọn Ìgbò àti lọ middle belt náà làwọn ń lọ àwọn náà á lọ ìyẹn ò tẹ́ ẹ̀kan àwa ti wá ní àwa mọ̀ àwa fẹ́ lọ a fẹ́ dá dúró ọlọ́múdọ́mú yẹ ẹ gbé ẹ̀pin ètò yìí o ẹ̀pin yìí o ẹ̀pin yìí o ẹ̀pin ẹ jẹ́ kó lọ. mo wà lọ́dọ̀ coordinator Ondo lẹ́yìn wọn a máa round up torí àkókò ẹ gba àwọn youth bíi ti yín ẹ gbà wọ́n nímọ̀ràn. ẹ ṣe gan-an ọ̀rọ̀ mi ò pọ̀ sókè lọ́bẹ̀ ogi màá kàn pàrọ̀ àfúnfún adájẹ́ youth ká fìmọ̀ ṣọ̀kan torí tá a bá ní ká wò ó tá a bá fẹ́ táwọn olóṣèlú bá fẹ́ ràn yàn iṣẹ́ youth náà máa ń rán bá dìgbà ẹlẹ́sẹ̀ tó bá fẹ́ sọ pé political talk kì í ṣe arúgbó ọ̀dọ́ náà máa lò wọ́n á kóbọn fún ọ̀dọ́ wọ́n á fún wọn gbó Hmm. wọ́n á fún wọn lọ́tí nǹkan tó ń fún wọn mò ń kálẹ̀ yẹn torí èmi dẹ́hùn èmo ṣe òṣèlú dáadáa wọ́n á fún wọn ń gbó wọ́n á fún wọn lógógóró wọ́n á fún wọn ń bọ́n wọ́n á dẹ̀ fún wọn lówó díẹ̀ díẹ̀ sí nǹkan tí wọ́n lò nìyẹn wọ́n á sọ fún wọn pé ẹ lọ jí àpótí ìbò di báyìí gbé hmm. ẹ má jẹ́ kán di iye ìbò báyìí di báyìí bí báyìí ni opposition ti lè ní bòbí ẹ lọ dàrú tán máa wá lò wá tán tó ṣe gbogbo nǹkan yẹn tán parí ẹ wọ́n ṣe wà lè ẹni tó bá like wọ́n lè ní kó mọ̀ rìn pẹ̀lú àwọn ọjọ́ tó máa fẹ́ ṣiṣẹ́ ẹ̀bí gan ran bọ́n ṣe ń ṣe yúùtù nìyẹn àrọwà mi wá ní pé ẹ jẹ́ ká fìmọ̀ ṣọ̀kan gbogbo nǹkan tá à ń ṣe yẹn ò lè pè é wa tábà wò ó sì wọ́n náà ṣe yahoo wọ́n náà ṣe gbá wọ́n náà ṣe àwòtá alábàndì ẹ̀ youth kí ló fà á kò síṣẹ́ kò sí proper caring youth ò lè kàwé tán sì kó lòun fẹ́ ríṣẹ́ nìkan tó bá dẹ̀ mọ níṣẹ́ wàá ní láti mọ abẹsẹ̀ lórí abẹsẹ̀ lórí abẹsẹ̀ kó tó lè dé bẹ́ẹ̀ fún de wọ́n lo youth against youth tó bá wọn táwọn ensars wọ́n lo àwọn youth kan láti fi against youth kan láti hmm. lè fọ́ fi promise ti wọn tí ìṣe ti wà tó dá gbogbo àmọ̀ràn yìí ni mo lè gbà wá youth tá a bá ṣọ̀kan ó dáa púpọ̀ láti lè jà fún ẹ̀tọ́ wa ẹ̀tọ́ nílé wọ́n ní ẹni tí wọ́n ní à ń kú síbi tá a bá sọ sí hmm. àlẹ́ wọ́n dẹ̀ lẹ́ni tó bá máa jẹun gbẹ́ngbẹ́ng àtìlẹ́kùn gbẹ́ngbẹ́ng wọ́n lè láwọn tájọ inú àpáta ni ìwà inú àké ẹ tó bá mọ̀ pé òun fẹ́ fi ọ̀la rere lẹ̀ fún àwọn ọmọ tòun tó ń bọ̀ lẹ́yìn ọ̀la ó jọ struggle ẹ tó bá mọ̀ pé òun fẹ́ mọ live struggle ń lọ nínú òṣì nínú ìyà ẹgbẹ́ Amẹ́ríkà táwọn yóò sọ pé abẹ́ sá lọ tí mo bá tún bẹ̀ yìí ṣáàlì sọ pé abẹ́ lọ bẹ̀ UK tí mo bá tún ṣe ṣáàlì sọ pé abẹ́ lọ bẹ̀ Canada tí mo bá tún ṣe ṣáàlì sọ pé abẹ́ lọ bẹ̀ wọ́n tún kọ́ńtì tí wọ́n ṣe ní ẹ wá sọ pé ẹ jókòó ẹ rorí kan òun kọ ọ̀pọ̀lọpọ̀ àrùn yẹn tá a fi ń gbowó lọ́wọ́ àwọn kan yẹn ẹ ṣe jẹ́ ká lò ó ká fi build nation hmm. ká jẹ́ Yorùbá nation ó ní àpọ́nlé fún wa ju wípé kákan máa rìn kiri láì ní fúṣọ̀ lọ à ní fúṣọ̀ ọ̀dọ́ tó bá jáde tó bá sọ pé òun ní fúṣọ̀ ẹ lọ wádìí tẹwárí sí sábà kì sí tó lóun kọ́lé ńlá òun ṣe gbá wọn ṣá ẹ lọ wádìí ẹ okòwò jẹ ni tó o bá ti ṣe yahoo kó o ṣògùn owó kó o jalè kó o níṣẹ́ ọwọ́ kó jẹ́ pé wà náírà ló fẹ́ ná ibi iṣẹ́ yẹn kò fi one million. one million o ò lè méèkì ẹ nàìjíríà o tí n bá parọ́ jáde kó wá já gbogbo tí mo sọ yẹn irọ́ ni hmm. kò sí mínísírì tẹ́ máa dé ní orílẹ̀-èdè nàìjíríà tá a wà tí ò dáa yìí tẹ́ẹ̀ní bá corruption tẹ́ẹ̀ní bá wàkíwà tẹ́ẹ̀ní bá ìranù youth mi tó jómìnira afẹ́ gbaṣẹ́ tí ò bá lè là díẹ̀ lẹ́ẹ̀kan bá sùn dáadáa kò ní ríṣẹ́ yẹn o hmm. ó pọ̀ káàkiri ẹ̀ sọ́dọ̀ àárọ̀ wa mi ní pé àpọ̀rọ̀ ọ̀pọ̀rọ̀ là ń abọ̀rọ̀ lásán fọmọ inú àbí tó bá dénú ẹ̀ àdòdìdì ẹ tó bá wù kó gbọ́ ẹ tí ó bá dẹ̀ wù kó má gbọ́ kó jókòó sínú wọ́n nàìjíríà ayé ẹ̀ta lọ nìyẹn. bó ṣe gbọ́ bó ṣe rí gẹ́lẹ́ ò lẹ ti gbọ́ lẹ́nu coordinator tó wà lóńdó nìyẹn àwọn ọba wa ń mobilize àwọn èèyàn wa lóńdó ń bí mo dẹ̀ fi àsìkò yìí kí gbogbo ìfìmọ̀ṣọ̀kan yorùbá tó wà lórílẹ̀‐èdè france mo kí ẹ̀gbọ́n mi adékanyè ọláréwájú mo kí yín ẹ̀kú sẹ́ẹ̀lú ẹ̀kú kó má bàjẹ́ mo kí màmá mi alájà ìdáyàtú mùráínà gbogbo gbà làwọn máa ti àwọn tí ẹ mọ́nítọ̀ wa ni wọ́n bá wá ń kiri ni pé ọmọlúkà o nǹkan kan ò gbọ́dọ̀ ṣe yín àní nǹkan kan tá a lè fún yín o ṣùgbọ́n a máa fàdúrà a máa fi tì yín lẹ́yìn gbogbo gbàtà bá ti jáde àdúrà ni wọ́n á dẹ̀ bá wa bẹ̀rẹ̀ program wọn á bá wa parí ẹ̀ màmá mi kò ní bàjẹ́ fún yín ẹ ṣé mo dúpẹ́ lọ́wọ́ yín mo dúpẹ́ lọ́wọ́ gbogbo Yorùbá World Congress lórílẹ̀‐èdè France bàbá wa kan sì ní kan tó ń fa bá wa sọ tí àjọ ń kọ̀wọ́ rìn mi fẹ́ sọ identity wọn fún yín mi fẹ́ sọ for security reason ṣùgbọ́n wọ́n á sọ̀rọ̀ nísìnyí bàbá wa ẹgbọ́n sókè. ẹ ṣe ìmọ̀ràn tí mo fẹ́ gba gbogbo àwọn tí ó ń ta ń pè ní àjìjàgbara àwọn là ń pè bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ní òmò ìtumọ̀ nǹkan tó ń pè ní àjìjàgbara pé ó yàtọ̀ sí àwọn tó ń jà fún òmìnira pọ̀ hmm. nínú àjìjàgbara yìí náà òun ni a ti máa ń ní òmìnira ti jáde mo gbà wọ́n nímọ̀ràn especially ní Ondo Kingdom gbogbo wọn pọ́tà wọ́n pọ̀ síbí a OPC a vigilante a rí reform àti Àgbẹ̀kọ̀yà a àwọn ògbóni a àwọn eh, babaláwo a rí àwọn fìjìláńtẹ a rí àwọn ọdẹ àwọn yẹn kunkunkunkunkun ni mo fẹ́ gbà nímọ̀ràn díhùn tó pé ẹ jẹ́ ká fi ìmọ̀ ṣọ̀kan ẹ má jẹ́ ká máa sọ pé ẹ mi ò bá gbẹ́ OPC ṣe mi ò bá lè ṣe ẹ jẹ́ ká gbára wa kúrò lóko ẹrú Nàìjíríà yìí àsìkò ti tó gbogbo àwọn oògùn gbogbo àwọn nǹkan tẹ́ a fi ń jẹ ẹ̀kọ́ tó wà lábẹ́ ẹ jẹ́ ká kó síta láti jẹ́ kí ilẹ̀ Odùduwà kó dá dúró ìmọ̀ ẹ fi mọ̀ ṣọ̀kan ẹ ní ìfẹ́ ara yín tẹ́ bá ti ní ìfẹ́ ara yín tẹ́ fi ìmọ̀ ṣọ̀kan gbogbo ibi tá à ń lọ kò ní pẹ́ mọ́ o bọ̀ tẹ́ bá fi ìmọ̀ ṣọ̀kan ẹ̀ ń fà wá sẹ́yìn ni gbogbo yín pátá ni mo gbà ní ìmọ̀ràn ẹ jọ̀wọ́ mo fi Odùduwà bẹ̀ yín mo fi Elédùmarè bẹ̀ yín ìbá àjọkùnrin ìbá àjọ tó bá jẹ́ tó bá ti ní tẹ́ bá ní ara yín sínú tẹ́lẹ̀ ẹ lọ parí ìjà yín kẹ́jẹ́ ká fi ìmọ̀ ṣọ̀kan ó jẹ́ pé ká lè gbé ẹrù Odùduwà dérè o Odùduwà á gbé gbogbo wa o. ẹ ṣe o ah, ṣó lẹni tó sì fẹ́ bá wa sọ̀rọ̀ ó dà tó ẹ jẹ́ kí a máa fi eléyìí bó ṣe rí òun lẹ́gbọ́ yẹn ẹ mọ̀ pé tá bá ti dé ok tá bá ti dé a kọ́kọ́ ṣe ìpàdé láti bá àwọn èèyàn wa sọ̀rọ̀ nítorí gbẹ́ la máa gbé wá sórí afẹ́fẹ́ ẹnìkan sì wá fún ó sì fẹ́ bá wa sọ̀rọ̀ ní ṣókí ó yá. orúkọ mi ni adéwọlé sanchez. ok. tí mo ìmọ̀ràn tí mo ní láti gbà ni pé nílẹ̀ Odùduwà ó wù mí kí gbogbo wa ká fìmọ̀ so irú èmi báyìí ṣe ọdẹ lèmi. ọdẹ good. mo jẹ́ ọmọ ìlú Mọdákẹ́kẹ́ ìlú Àkọ́ráyè ní Ọ̀ṣun state so ìmọ̀ràn tí mo kàn gba gẹ́gẹ́ bí èmi báyìí gbogbo àwọn tó jẹ́ bí youth bíi tèmi èmi á bá wọn sọ̀rọ̀ bí ká jẹ́ ká fọ̀mọ̀sọ̀ kan ká fọ̀mọ̀sọ̀ kan ká gbárùkù ti ẹgbẹ́ Odùduwà yìí lágbára lọ́wọ́ náà ó sì fún wa ṣe. ẹ ṣeun àdúpẹ́ gbogbo ẹ̀yin ọmọ yorùbá tẹ̀ ń wò wá káàkiri àgbáyé bó ṣe rí òun lẹ ti gbọ́ yẹn ẹ dìde fúnrànlọ́wọ́ wa o ẹ dìde fúnrànlọ́wọ́ wa ẹ mọ̀ pé gbogbo lílọ sókè sódò wa náà kì í ṣe ẹsẹ̀ la máa fi rìn Ondo State dẹ̀ tóbi kọjá bẹ́ẹ̀ a dẹ̀ tún ṣiṣẹ́ kọjá Ondo State gan láti create awareness yẹn ni káwọn èèyàn lè mọ̀ eh, a need the sticker a need the banner a need the flyers tá a máa máa pín ẹ dìde fúnrànlọ́wọ́ nọ́mbà wà ńbẹ̀ ẹ lè pè wá kẹbìrì àkáǹtì àfúnyín ah, lágbára ọlọ́run ẹ má gbàgbé petition tó ń bọ̀ gbogbo wa pátá la lọ́wọ́ sí o gbogbo ala gbọ́dọ̀ ṣiṣẹ́ yìí o àti sọ kó ní kó gbọ́ kí àwọn driver union kan lọ sọ fúnra wọn kan sọ nínú mọ́tò kan sọ lórí ọ̀kadà kan sọ lórí márúwá káwọn oníṣòwò kan sọ fáwọn oníbàárà wọn káwọn eh, alásọsẹsọ ẹlẹgbẹ́ ẹ lọ sọ ẹ̀yin student union ẹ lọ bára yín sọ̀rọ̀ ẹ̀yin secret court nílẹ̀ Yorùbá tí a lè kóyan yín kéré ẹ̀yin bàbá mi àyè àti ẹ̀yin ẹyẹ àsìkò ti tó ẹ dìde lu agbára yín kẹfì gbalẹ̀ Yorùbá sílẹ̀ o tó bá dojú ogun gbogbo yín ni wọ́n á padà nù ṣùgbọ́n ẹ dìde kẹjẹ kájọ wa inú ẹ lọ sọ. So, fáwọn tó kù yín kẹjẹ kájọ fìmọ̀ ṣọ̀kan kájọ gbára wa o eléyìí ò sọ̀rọ̀ pé èmi ni lágbájá tàbí èmi ni tàmẹ̀dù in tó kan ojú ó kan imú o mo bẹ̀ gbogbo wa pátápátá ẹ̀yin chọ́ọ̀chì ẹ̀yin mọ́sáàsì ẹ sọ nínú chọ́ọ̀chì ẹ sọ nínú mọ́sáàsì yín o pé yorùbá fẹ́ bọ́ petition ń bọ̀ gbogbo yín lè máa sign yẹn bó ṣe jẹ́ òun ni mo ṣe sọ fún wa yẹn lágbára ọlọ́run wọn ní fi ẹnikẹ́ni wá ṣàwátì kó tó dìgbà náà kọ́dùrì tó parí yorùbá máa bọ́ a máa lọ ọlọ́run ti sọ àkọọ́lẹ̀ dẹ̀ ni ẹnìkan ò dẹ̀ lè dá dúró bẹ́ẹ̀ bó ṣe rí nìyẹn títí tí a tún fi máa pàdé lọ́la orúkọ mi ò tí yí padà mo dẹ̀ kí gbogbo àwọn tí àjọkọ̀ wọ́n rìn wá síbí lẹ́ni màmá mi comrade Abigail Òjó mo kí yín mà ẹ ṣé mo kí bàbá mi comrade Trustena Afọlábí Ṣẹ́gun mo kì í o ọmọ ọlọ́rọ̀ má dẹ̀ ọmọ mi jẹ́rán dán má kí rẹ̀ o èsùn àtsẹ̀rẹ̀ o àtsẹ̀rẹ̀ ẹ̀pọ̀ tútù o ẹ ṣeun mo dẹ̀ kí gbogbo ẹ̀yin tó kú ẹ̀yin tẹ́ gbà wá lálejò gbogbo yín la kí o ṣé tá a bá ṣe tán ká wá lọ jẹ yán ìyàn tó gbóná fẹlẹfẹlẹ pẹ̀lú lókìlì <laughs> pẹ̀lú lókìlì <laughs> ẹ ṣe àdúpẹ́ o a ní jù báyìí lọ Ọmọlúkà lórúkọ mi oòdùà gbè wá o ẹ ṣeun.